gbà gbà gbà gbà means contain gbà means contain àpò náà ò gba ẹrù tí a fẹ́ kó sínú rẹ̀ àpò náà ò gba ẹrù tí a fẹ́ kó sínú rẹ̀